tó wá bèèmí ní òyìnbó sí normal ní kí n sọ pé kí n define Fuji music ma ní Fuji music pé um, is the experimentation of Dr. Sikiru Ayinde baristas music dexterity hmm. bí kí n máa experiment pé hmm. jẹ́ kí n pélé pọ̀ mọ́ eléyìí ló tó pọ̀. ta ló dá orin Fuji sílẹ̀ ta ni bàbá bàbá nínú orin Fuji ta lọ̀gá pátápátá káàfàtà tó jẹ́ olùdásílẹ̀ Fuji music ṣé kọ̀lìntì àyìnlá ni àbí síkírù àyìndé barista saheed òṣùpá mà ti sọ̀rọ̀ sókè o ó ti jáde lórí ọ̀rọ̀ yìí ó ti sọ ìdí tí barista ṣe jẹ́ olùdásílẹ̀ fuji music o ọ̀pọ̀ ìgbà náà ni àwọn olólùfẹ́ fuji music máa ń ní àríyànjiyàn díẹ̀díẹ̀ lórí ẹni tó dá fuji sílẹ̀ ọ̀pọ̀ ìgbà náà la sì ti rí àwọn olórin fuji míì tó jẹ́ pé wọ́n máa ń fi ọ̀wọ̀ fún kọ̀lìntì àti barista gẹ́gẹ́ bíi àwọn olùdásílẹ̀ fuji music àmọ́ lọ́tẹ̀ yìí o saheed òṣùpá sọ ọ́ jálẹ̀ pátápátá láì fi kan bọ̀kan nínú pé barrister náà lolùdásílẹ̀ fuji music kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ẹ̀já gbọ́ lẹ́nu saheed òṣùpá. Welcome to CrossBlog XTV. Remember to like, share, and follow us. ní tọmọdé bàbá tán bàbá àròbá àròbá ni bàbá àtàn orin tí gbogbo wa ń pè ní wéré ó bẹ̀rẹ̀ láti ibì kan ni ṣe àkókò tó di pé àwọn gbẹ̀sìn mùsùlùmí Islam wá sí Nàìjíríà sí Áfíríkà lódindi ká má sọ pé Nàìjíríà àwọn náà ti láwọn ẹ̀sìn wọn tó ń ṣe tẹ́lẹ̀ so orin kíkọ nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn eléégún ni ló ti bẹ̀rẹ̀ mò ń sọ gba bí ìgbà wáṣẹ̀ torí àwọn egungun aláré náà máa ń ṣe àwọn orin tó máa ń forin báàlù wí gbé tí ọba àlù bá ṣe nǹkan tí ò dá tí ò gbẹnu ẹnì kankan láti sọ tó bá tásìkò tó máa ń ṣe eégún àwọn èèyàn máa fi ṣe bí eré a máa kọ́nu orin a máa fi bí irú ìtawà ṣe sí ọgbà máa kọ́nu tó pé a máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ òṣèlú ṣe ń lọ a máa forin correct ìjọba gbogbo àkàn bẹ́ẹ̀ pé kí wọ́n ṣàtúnṣe lórí àwọn kankan so orin bẹ̀rẹ̀ láti ibẹ̀ ṣùgbọ́n púpọ̀ náà àwọn orin eégún tá à ń sọ yìí àti orin bí àwọn orin bíi kò máa ní bíi gbólóhùn bíi ọ̀fọ̀ bíi nǹkan nú bí irú ẹ̀mẹ̀ eh, àwọn nǹkan tí mo gbọ́ lẹ́nu bàbá bíi ọ̀mìnirò ẹlùjú ẹ̀mẹ̀ ṣọ́ọ̀rùn òun ni wọ́n bá rí ọmọ ló sọ̀rọ̀ nípa ẹni tó dá Fuji music sílẹ̀ ẹ tó sì ń ṣàlàyé ìdí tí ẹnìyẹn fi jẹ́ barista Síkírù Àyìndé barista. ló bí ẹ̀mẹ̀ eh, wéré tó kọ tó ń jí àwọn èèyàn ní sáàrì káàkiri ṣùgbọ́n wéré yẹn ẹnìkan wà ní ìlú ìbàdàn tó máa ń pè ní Gani Kuti ó ti kú sí ẹni yẹn pé àwọn kọ́tẹ́ gbogbo wa máa ń kọrin ó ní mọ́nú àwùjọ máa ń ṣe ohun orin tiẹ̀ òun ló kọ́kọ́ gbé ohun tó kọ́ ń lòdì tó fẹ́ jọ tó yàtọ̀ sí wéré yẹn díẹ̀ ṣùgbọ́n wéré náà ló ń kọ wọ́n wá ní pé òun yẹn dún ohun tiẹ̀ yẹn náà tó ń pè láwúrò ibè yẹn lẹ́yìn ìgbà ni epo àkàrà ṣe wá sọ nǹkan tí àwọn olóyìnbó ń sọ pé bí wọ́n monetize nǹkan wọ́n sọ di nǹkan tí wọ́n fi ń ṣọrọ̀ ajé so epo àkàrà ló wá kọjú tó pé ó popular ni most people ṣe rò pé epo àkàrà ni ló commercialize so ṣùgbọ́n epo àkàrà ló borí yẹn torí pé òun ló tẹnu mọ́ tó bá púpà tẹ́ni tí mi ẹ̀ ti ti mẹ́nu lé epo àkàrà ò padà kọ́ ni nǹkan náà bá ti di nǹkan tó yẹ kó di nǹkan gbàgbé epo àkàrà ló popularize ẹ̀ ló sọ di nǹkan tí gbogbo ayé mọ̀ nígbà yẹn so lẹ́yìn yẹn irú inú ẹ̀ náà làwọn Dr. Sikiru Ayinde Barrister ti wò pé òkè àwọn orin pọ̀ nígbà náà sakara jáde gbọ́ àwọn oríṣiríṣi orin jáde kí làwọn náà lè ṣe tó lè fi jẹ́ kí nǹkan ẹ̀ tún yàtọ̀ káwọn náà ti gbọ́ oríyìn kan gbogbo náà wá mú díẹ̀díẹ̀ nu adùn ẹ jẹ́ ká pè ládùn hmm. flavor pé wọ́n mú díẹ̀díẹ̀ nu àwọn kí ni wọ́n papọ̀ bí ìgbà téèyàn ṣe gbogbo eléré wọ́n papọ̀ sójú kan lódi Fuji music pé ok mo fẹ́ kí àwọn tó bá ń jó àwúrèbí kan máa tẹ̀lé mi mo fẹ́ kí àwọn tó bá ń jó àwọn jùjú àtàwọn live náà kan máa tẹ̀lé mi mo fẹ́ kí so àwọn Saheed Òṣùpá ló sọ̀rọ̀ nípa ẹni tó dá Fuji music sílẹ̀ ẹni tó sì ń ṣàlàyé ìdí eh, tí ẹnìyẹn fi jẹ́ Barrister Síkírù Àyìndé define Fuji music mo Fuji music pé um, uh, is the experimentation of Dr. Sikiru Ayinde barrister's music dexterity hmm. bí kí n experiment pé hmm. jẹ́ kí n pélé pọ̀ mọ́ ilé hmm. barrister ló tó pọ̀ tó ṣe bẹ́ẹ̀ pé òun fẹ́ kí gbogbo ayé gbà tòun ẹni tó bá ń jó jùjù kó wá jó orin tòun ẹni tó ń jó láì kó jó orin tòun ló sọ díbẹ̀ irú nǹkan táwọn gbogbo eléré máa ń ṣe ń sìn so lọ́dọ̀ tèmi o ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé lára nǹkan tó ti wà ń lẹ̀tẹ̀rẹ̀ náà ló ti mú ṣùgbọ́n ṣé kí nìkan tó lóyìnbó máa ń pè ní make over so ó ṣe adaptation àwọn yẹn díẹ̀ díẹ̀ wá ṣe makeover ẹ̀ ó tún ṣe makeover bí dáwọn obìnrin ṣe ṣe make up kó yí nǹkan padà sí ọ̀tún kó sọ́dọ̀ tún so lọ́dọ̀ tèmi òun ló ní nǹkan yẹn òun ló dá nǹkan yẹn lẹ́ẹ̀tì bu ayé wa torí pé wà tó ń ṣe àyàn ògbé wo ní bálabàlá yìí ìta kọ kíní pọmọ kíní ìkàkọ ilé pọmọ ilé wọn sọ pé ń kọ ní pọmọ ara àwọn gbogbo orin ló kọ gbogbo ní brand but nǹkan ló wá di nǹkan everybody wá ń tẹ̀bàtì lé ní tó fi ń jẹun bó ṣe rí náà ó jẹ́ kí sọ́nù orin mi kan tó wà ń ta pé ẹ kan ló fúrúgbìn sílẹ̀ èrè oko pọ̀ rẹpẹtẹ àgbẹ̀ kan ló fúrúgbìn sílẹ̀ iṣẹ́ o èrè oko pọ̀ rẹpẹtẹ lẹ́yìn tó fúrúgbìn sílẹ̀ tán làwa ń kéré oko yẹn lẹ́yìn tó fúrúgbìn sílẹ̀ tán làwa ń kéré oko yẹn àìmọye òjò tó ti rọ̀ lẹ́yìn àgbẹ̀ bàrú sáà ọ̀run rere. tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ drop comment yín ṣé ẹ tiẹ̀ gba nǹkan tí Saheed Òṣùpá sọ ṣé agree pẹ̀lú ẹ̀ remember to like share and follow us thanks for watching.